الحمد لله رب العالمين كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن تبفن الله أجلي جوكس شو الله أكنا أجلي بي النبي محمد أرسلني شيء وجشار شيء لكن كي يبقى شفا النبي àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ tí gbogbo mùsùlùmí mọ̀mí ní òdodo ẹgbẹ́ olúwa kọ́mọ́sáàsì àwọn náà ní mọ̀mí ní òdodo dúpẹ́ ìjí sáyé ẹgbẹ́ olúwa kọ́lọ́nkọ́ máa jẹ́ kí ojú rí kọ́ máa ẹnìkan kan wa gẹ́gẹ́ bí àdéhùn ìpè yọ̀ǹda máa. ní àárọ̀ yìí a ṣe lẹ́kùn ìbéèrè lórí tó ní ṣe pẹ̀lú ṣàrò ṣàrò oṣù oṣù òní اليوم يوم الأحد السابع والعشرون من شهر شعبان òní 27th of Sha'ban èyí tó ṣe pé bi'idhnillahi ta'ala tó bá ti di àtàlátà àmàlùsù a túmọ̀ sí pé àwẹ̀ ọ̀fara níjọ àrùbíà if not bóyá ọ̀dọ́là ní sí èké tó bá jẹ́ bẹ́ẹ̀ ìpìlẹ̀ òun náà ni ká máa ká máa retí ìgbọ́ nípa tó ní ṣe pẹ̀lú rírí oṣù abẹ́ olúwa kó má ṣàfi wá ṣe kóńgẹ́rẹ́ kó jẹ́ abẹ́ lórí dáadáa kó sì ràn wá lọ́wọ́ lórí ìjọsìn ńláńlá yìí kó wá ṣe wá lẹ́ni tí ó jèrè nínú ẹ̀ ọlá méjì olúwa wa billahi at-tawfiq so taba rí ẹni tó ní ìbéèrè a máa fi ṣiṣẹ́ ní ìdílélà níwọ̀n bá ṣekú ṣe yá ní náà. Lẹ́yìn náà, àdúrà táwọn ṣe, àbá ìlú kan from any that so to see no that was wrong for ṣé ká tó sí ni wọ́n ti amẹ́ńdà sí ẹ̀rọ àti ẹ̀rọ ìrọ̀ púpọ̀. náà ìṣe àkọkọ̀yà ìbéèrè náà ni a gbọ́ yìí tá a bá. Thank you. ولت العروق وثبت الأول الله بنو يوجو بين الله وشرع بعد إما الشيء التي أبا شنو ìbéèrè oníbéèrè wa ni pé ìgbà wo gan la máa ń ṣe àdúrà yìí ìgbà tá a máa ń ṣe òun náà ni nígbà tí èèyàn bá ṣinú tán tó ṣinú tán tára bá ṣẹlẹ̀ kò sí àdúrà kan tó jẹ́ àdúrà special àdúrà tí ẹ máa ń ṣe nígbà tó bá fẹ́ ṣe lẹ́yìn wípé kò ṣe bísímẹ́lá kò sì bẹ lọ́hùn ní gbogbo àsìkò yẹn orin lẹ̀ pé ànábì ní alayhi salatu wassalam àwọn àdúrà tí ọlọ́run yìí padà tó jẹ́ àsìkò gbogbo àdúrà òun náà ní ìgbà téèyàn bá ń ṣinú ìgbà téèyàn bá ń ṣinú yẹn kò wá tẹ̀kúlé àti kéèyàn tó fi nǹkan sínú kó fi nǹkan sẹ́nu rárá ó lè jẹ́ before ó lè jẹ́ ìgbà téèyàn ń ṣinú lọ́wọ́ ó sì lè jẹ́ after gbogbo píríọ̀dù ṣinú yẹn àsìkò ọ̀tọ̀ ni fún gbígbàdúrà ṣùgbọ́n àdúrà yìí tànàbí even káwọ ìtumọ̀ rẹ̀.

gbogbo ẹ̀ wá ń kọ́ ó mọ̀ ti lọ èèyàn ti ṣègbìyànjú ànábì wáyé wá sábàtà làájúrò inṣàlá ẹ̀san ó sì ti dúró wámúwámú níwájú ọlọ́run ẹ̀san ti dúró ẹ̀san ti rinlẹ̀ òǹgbẹ ti lọ ara gan ti ṣe ilẹ̀ ẹ̀san ti sì ó sì dúró wájú ọlọ́run so eléyìí òun ló rinlẹ̀ ń ṣe ọlọ́run ọba máa ń wí salawatullahi wa salamu tó bá ṣinú tán tó ti yẹn bá ṣinú tán ó lè wá jẹ́ pé ṣinú tán yẹn èèyàn fi nǹkan díẹ̀ sẹ́nu èèyàn ṣe tárabátà ti ṣẹlẹ̀ òun náà ni èèyàn máa ń wí gbólóhùn yìí bẹ́ẹ̀ bá ti wá sọ kò dí lọ́wọ́ àwọn àdúrà tí èèyàn bá fẹ́ ṣe láwọn pásánà àdúrà ni jẹ́nẹ́rà àdúrà ni lásìkò ṣinú yìí nínú àwọn àsìkò tí àdúrà máa ń gbà ni. وبالله التوفيق